àsìkò ìyẹyìn èèyàn mi orúkọ tèmi ni Jùnáì Jíwándé láti ìpínlẹ̀ Èkó àti ẹ wá rí pé gbogbo àyíká yìí ìpínlẹ̀ Èkó ta wà wọ́n fún aláǹfààní láti lọ sí inú nǹkan gbíngbìn bíi oko dídá ẹja sísìn ẹlẹ́dẹ̀ sísìn ẹdìyẹ sísìn ewédú ewébẹ̀ ẹ̀sùn èkó tó bá wù yín lẹ lè mú lọ́kùnkúndùn nínú gbogbo àyíká yìí bọ̀ lẹ́ni oko Mr. Lukman Rotimi Jinadu la fẹ́ lọ wò adìyẹ sísìn dẹ̀ àwọn yàn láàyò ẹ mi ká lọ. ní báyìí àbáwọlé ọ̀dọ̀ Mr. Lukman Rotimi Jinadu la wà yìí níbi tí wọ́n ti ń sin àwọn adìyẹ wọn ẹ mi ká lọ. Mr. Lukman Rotimi Jìnàjù làwà yìí nínú fáàmù wọn tí wọ́n ti ń sin àwọn adìẹ broiler ẹ wò ní àfihàn ẹdìẹ broiler tí ó ń ṣẹ̀rà yẹn àwọn lẹ́yìn ọjọ́ òjọ́ ni wọ́n ẹ̀rí aròbó lọ́yìnwá wọn ì tí ì dàgbà ṣẹ́rí ṣẹ́rí aròbó lọ́yìnwá wọn ì tí ì dàgbà àmàmà kọ́ yín bí wọ́n ṣe ń sìn wọ́n láti ìsìn títí tí di ọ̀sẹ̀ mẹ́fà àwọn máa fi ṣe àfihàn bí wọ́n ṣe ń dàgbà sí oúnjẹ tó ń jẹ omi tó ń mu bọ́n ṣe ń tọ́jú wọn àwọn máa fi hàn yín bí wọ́n ṣe wà ní gbogbo àyíká yìí ẹgbẹ̀rún mẹ́ta lé ẹgbẹ̀rún mẹ́ta lé ní adìyẹ bráìlà ni ó wà nínú ibi ìgbà yìí. bẹ́sẹ̀ rí wọn yìí wọ́n lé ní ẹgbẹ̀rún mẹ́ta. omi tí wọ́n mu ni eléyìí tẹ̀ ń wò yìí. nínú omi yìí aṣaralóore ó wà nínú omi tán mu yìí òun ló máa jẹ́ kí ara wọn máa jí pépé láti sìn ín tó bá yá wọn á fún wọn ní abẹ́rẹ́ àjẹsára tí a mọ̀ sí gòǹbòrò àti làsọ́tà àmọ́ wọn ì tí ì tó àsìkò láti fún wọn ní abẹ́rẹ́ àjẹsára yẹn lọ́ọ̀kan mi ẹ máa rí pé inú èédú wà bẹ́ẹ̀ táwọn ìyá wa ń lò láyé ọjọ́un inú èédú yìí wọ́n ń lò láti jẹ́ kí ara wọn kó warm láṣà lóyìnbó ẹ má bínú ó máa jẹ́ kí ara wọn kó kó ìtù wọn torí àsìkò ọ̀fìnkìlá wà yìí ọ̀dẹ̀ ní ìdẹ̀. ẹni tó wà ní káyìí òun náà tún nílẹ̀ náà kọ́ náà àwọn adìyẹ òòjọ́ yìí ross three oh eight ni wọ́n broiler chicken ross three oh eight àwọn lọ́dà jù ní lọ́jà láti sìn fún broiler ṣẹ́rí wọn wọ́n ṣe rẹwà àwọn ọmọdé bíbà yẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa rí bó ṣe tún máa ti yàtọ̀ sí jù báyìí lọ oúnjẹ tí wọ́n ń jẹ màá fi ṣàfihàn ẹ̀ fún yín oúnjẹ tí wọ́n ń jẹ rèé ṣẹ́rí oúnjẹ wọn rèé oúnjẹ tí wọ́n ń jẹ rèé. crumbs ni oúnjẹ wọn òun dẹ̀ ló da jù ní ọjà ní àsìkò yìí nínú ọ̀dọ̀ Mr. Lukman Rotimi Jinadu yìí LRGFM yìí a máa ṣe àfihàn ọlọ́sẹ̀ mẹ́fà bẹ́ ṣe máa máa tọ́jú wọn bẹ́ ṣe máa sìn wọ́n omi tẹ́ máa fún wọn mu oúnjẹ tó máa jẹ irú afẹ́fẹ́ tó fẹ́ nígbà tó bá pé ó kásìkò tó gbọ́dọ̀ máa fi wọ̀nyí. ike ike o táǹkì omi wọn ló wà lọ́ọ̀kan yẹn kò ní nìkan ṣẹ̀ṣẹ̀ lọ́n fi koroba bomi láti ta ẹ̀wọ̀n á fún wọn rárá o korobá omi wọn òun leléyìí so ó máa máa lọ sínú omi wọn straight tó máa ń mu ṣẹtìrì bẹ́ẹ̀ yẹn so inú omi yẹn ẹ máa ti rí oríṣiríṣi aṣaralóore ló ti wà náà oríṣiríṣi vitamin láti jẹ́ kí ara wọn kó jí pépé ó ti wà nílẹ̀ ṣe rí omi yẹn ló ń yọ yẹn kò ní ìdíkà àṣẹṣẹ lọ ń ta àṣẹṣẹ lọ ń gbomi wá omi ti wà ń bẹ̀. so àwọn máa kọ́ yín lọ́sẹ̀ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ṣe máa máa sìn wọ́n. ọ̀sẹ̀ ti sọ́ọ̀sì pé ìjọba ti fi òǹtẹ̀ lu ká máa gbé adìẹ wá láti òkè òkun kò sí lórí rísìn tí a lè fi máa sin àwọn adìẹ yìí lọ́dọ̀ wa ń bìbà kò ń ṣe owó tó máa ga ni lára la máa fi sìn wọ́n rárá o owó tó máa fi sìn wọ́n lè ga ni lára àrùn èrè tá máa rí bẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ yanturu èrè gidi la máa rí bẹ̀ nínú ọ̀dọ̀ Mr. Rotimi Jinadu LRJFM tá wà ní ẹ̀yìn a máa kọ́ ọ yín bá ti máa máa sìn ó ní ká máa fún wọn abẹ́rẹ́ tó máa gbà lọ́sẹ̀ẹ̀sẹ̀ ṣẹ̀rí bẹ́yẹn oúnjẹ wọn ni ó ń fún wọn yẹn tí ni wọ́n ń mú tó ń dùn díẹ̀ kéjéké sí oúnjẹ yẹn ṣẹ̀rí kò sẹ́ni tó máa ní kòtò dà tó máa sá ṣẹ̀rí wọ́n ṣe ń fún wọn lóúnjẹ nìyẹn oúnjẹ wọn nìyẹn broiler extra starter òun ni wọ́n ń jẹ lọ́wọ́ báyìí sórí òun ló ń jẹ lọ́wọ́ báyìí aṣara lóore ni ẹ̀rí ní gbogbo àyíká yìí ẹ̀rí gbogbo wọn inú wọn dùn kán ń dọ̀ àmọ́ máa kọ́ yín bọ́ ṣe ń pè wọ́n ní bíbà yìí ẹ̀rọ ta fi ń mọ bóyá bíbà yìí bóyá ó ń gbóná ni bóyá ó ń tutù ni ẹ̀rọ tó wà ní bíbà yìí la máa fi mọ̀ so ibi ìbàyí tó bá ń tutù bíi táìta wà yìí àsìkò tá wà yìí kó pọ́ọ̀tì nìyẹn ló kán ó máa jẹ́ kí gbogbo bíbà ẹ̀ kó wọ̀n tó ìwà ṣe tán gbogbo iná yìí sílẹ̀ kó pọ́ọ̀tì máa jẹ́ kí gbogbo bíbà ẹ̀ kó wọ̀n tó lè jẹ́ pé àsìkò tí ọmọ níjà atẹ́gùn fáànù mi lókè tí wọ́n máa fẹ́ atẹ́gùn sí wọn lára ṣẹ́ni kò ṣe ọkàn kò ṣe méjì fáànù mi lókè tí wọ́n máa fẹ́ atẹ́gùn sí lọ́wọ́ tó bá ti níjà atẹ́gùn ṣẹ̀rọ yìí ló ń rí ìdí àsìkò tó fẹ́ àsìkò tó fẹ́ atẹ́gùn ká máa fi mọ̀ kò sí ìdánilára kankan nínú òwò ṣíṣe yìí torí nínú ọ̀dọ̀ Mr. Lukman Rotimi Jinadu LRGFM yìí a máa kọ́ yín wọ́n ṣe ń sìn ín fún ọ̀sẹ̀ mẹ́fà mo kàn fẹ́rẹ̀ láti ṣe ẹ kàn máa lọ sí YouTube wa ẹ máa lọ tẹ like àti subscribe lórí YouTube wa so that ẹ máa rí bí ó ṣe ń lọ lórí ẹ̀. ìjọba àpapọ̀ dẹ̀ ti fi òǹtẹ̀lú náà wípé àwọn máa tì wá lẹ́yìn gbogbo nǹkan tá a bá fẹ́ àwọn máa ṣe fún wa lórí nǹkan sísìn yìí. so èmi ni ti yín ní tòótọ́ màá máa tẹ̀lé yín ní ìrìn àjò ọlọ́sẹ̀ mẹ́fà yìí bí a ṣe ń sin àwọn adìyẹ yìí. tí ọ̀pọ̀ mẹ́fà ìlànà pé tẹ́lá máa rí àwọn adìyẹ yìí ẹ̀yin gan ọmọ ìyá yín lẹ́nu pé áá táàdé ilé ìdàgbàsọ yìí láàrin ọ̀sẹ̀ mẹ́fà ẹ tẹ̀lé wa ká lọ a máa fi gbogbo ẹ̀hàn yín lẹ́kùnrẹ́rẹ́ ó dìgbà.